أنفقوا من الطيبات وفضلهم على كثير ممن خلق تفضيلا ووعد من شكره منهم أجرا جزيلا وأعد لمن كفر بنعمه عذابا وبيلا أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وحده لا شريك له في ربوبيته وإلهيته وأسمائه وصفاته وأشهد أن محمدا عبده ورسوله وخيرته من جميع بركاته صلى الله عليه وعلى آله وأصحابه الذين آمنوا به وعزروه ونصروه وتمسكوا بسنته في حياته في حياته وبعد مماته وسلم تسليما أما بعد أيها الناس اتقوا الله تعالى ابن آدم لقد خلقك الله بأحسن تقويم وصورك فأحسن صورك ورزقك من الطيبات ورزقك من الطيبات فما هي مسؤوليتك في الحياة إنها أعظم مسؤولية فلقد تحملت أمانة عظيمة أبت أن فهنا السماوات والأرض والجبال وأشفقت وأشفقت منها وأمدها عنك ولك الثواب العظيم إن قمت بحقها ورعايتها أو العذاب الأليم أو العذاب الأليم إن أضعتها وصرفت في حقها وسخرت لك جميع الكائنات بما فيها من منافع لتستعين بها على تحمل هذه الأمانة والقيام بحقها فهل تدري ما هي هذه الأمانة وما جزاء ما رعاها وعقوبة من أعطاها إنها ما أوجب الله عليك إنها ما أوجب الله عليك من حقه وحقوق عباده فإن رعيتها ورعيتها كنت من الذين هم لأمانات معالمهم الذين يرثون الفردوس هم فيها خالدون وإن أرادها وأهملتها صرف في أصل القابلين قال الله تعالى لقد خلقنا الإنسان في أحسن تقويم ثم رددناه أسفل سافلين إلا الذين آمنوا وعملوا الصالحات فلهم أجر غير ممنون أيها الإنسان إن الطهارة من الحدث أمانة والصلاة أمانة وقيم الواجبات أمانة وفعل الواجبات أمانة وترك المحرمات أمانة وأداء الحقوق إلى مستحقيها أمانة وعظم هذه الحقوق ما أوصى الله به في محكم كتابه بقوله واعبدوا الله ولا تشركوا به شيئا وبالوالدين إحسانا وبذي القربى واليتامى والمساكين والجار ذي القربى والجار بالقربى والجار الجنب والصاحب بالجنب والصاحب بالجنب وابن السبيل وما ملكت أيمانكم إن الله لا يحب من كان مختالا فخورا وهذه الآية تسمى آية حقوق العشرة لأنها اشتملت على عشرة حقوق وهي حق الله وحق الوالدين وحق القرابة وحق اليتامى وحق المساكين وحق الجار القريب وحق الجار الجنب وحق الصاحب بالجنب وحق ابن السبيل وحق المماليك فأما حق الله سبحانه وتعالى فإنه أعظم الحقوق وأول الواجبات وهو أن تعبده ولا تشرك ولا تشرك به شيئا وهو الذي خلقك من أجله كما قال تعالى وما خلقت الجن والإنس إلا ليعبدون والعبادة لا تنفع صاحبها إلا مع الإخلاص بحيث لا يشبهها شرك أكبر ولا أصغر كما قال تعالى فاعبد الله مخلصا له الدين ألا لله الدين الخالص وقال تعالى قل إنما أنا بشر مثلكم يوحى يوحى إلي أنما إلهكم إله واحد فمن كان يرجو لقاء ربه فليعمل عملا صالحا ولا يشرك ولا يشرك بعبادة ربه أحدا ومن لم يعبد الله صار عبدا لغيره من الشياطين والأهواء والأطماع والشهوات أو الأصنام والأوثان فالإنسان عبد ولا بد إما لربه وإما لغيره وعبادته لربه وخالقه شرف وعز وعز ورفعة وعبادته لغيره ذل وهوان وخسارة والعياذ بالله وبعد حق الله تعالى أيها الإخوة حق الوالدين وهو بالرغم والإنسان إليهما ودفع الأذى عنهما وعدم الإنساء إليهما بالقول أو الفعل وذلك مقابل ما أبدياء إليك من الجميل في وقت لا تستطيع فيه أن تنفع نفسك بأي شيء ولا تدفع عنها أي ضرر بل لا تميز بين الضار والنافع وقد ربياك وتعاهداك في تلك الحال فينبغي أن ترد أو أن تجزيهما بأحسن وخير من سرهما قال تعالى وقل رب ارحمهما كما ربياني صغيرا قال العلماء فأحق الناس بعد الخالق المنان بالشكر والإنسان والتزام البر والطاعة والإذعان من قرن, من قرن الله الإنسان إليه بعبادته وطاعته وشكره بشكره وهما الوالدان فقال تعالى أن اشكر لي ولوالدين ثم يأتي بعد حق الوالدين حق الأقارب وهم ذو الأرحام الذين تجمعك بهم قرابة من جهة الأب ومن جهة الأم كالأجداد والجدات والأعمال والعمات والأخوال والخالات والأخوة والأخوات وحقهم عليك أن تصله وتصل إليه بالمال والزيارة والسلام وسائر وجوه الإنسان القول والفعل ثم حق اليتامى وهم الصغار الذين فقدوا آباءهم وذلك بالإحسان إليهم ورأفة بهم وكفالتهم وحفظ أموالهم وتربيتهم وفي ذلك أجر عظيم قال رسول الله صلى الله عليه وسلم كافر اليتيم كافر اليتيم له أو لغيره أنا وهو كهاتين في الجنة رواه مسلم ثم حق المساكين وهم الذين نفسهم الحاجة وأذلتهم وذلك بمواساتهم والتصدق إليهم وتفقد أعوالهم وروى مسلم عن أبي هريرة عن النبي صلى الله عليه وسلم قال الثاني على الأرملة والمساكين كالمجاهد في سبيل الله وأحسبه قال وكالقائم لا يغفر وكالصائم لا يغفر صلى الله تعالى عليه وسلم ثم حق الجار والإنسان إليه وكف هذا عنه وقد جاء الترغيب بالإنسان إلى الجار والوعيد الشديد لمن أدى لمن أدى جاره وقد روى عن النبي صلى الله عليه وسلم عن النبي صلى الله عليه وسلم أنه قال الجيران ثلاثة وجار له ثلاثة حقوق وجار له حقان وجار له حق واحد فأما الجار الذي له ثلاثة حقوق فالجار المسلم القريب له حق الجوار وحق القرابة وحق الإسلام والجار الذي له حقان فهو الجار المسلم فله حق الإسلام وحق الجوار والجار الذي له حق واحد هو الكافر له حق الجوار ثم حق الصاحب بالجنب وهو الرفيق بالصبر وذلك بحسن مصاحبته والإنسان إليه ثم بعد ذلك حق بالمستجيب وهو المسافر الذي يبتاط بك مارا ومن الإنسان إليه إعطاؤه ما يحتاج إليه في سفره وهدايته إلى الطريق إلى ظل ثم حق المماليك تلي تلك الحقوق من الأنقار والبهائم بالإنسان إليهم والرفق بهم قال النبي صلى الله عليه وسلم لا يدخل الجنة أي الملك ثم ختم سبحانه وتعالى الآية بقوله إن الله لا يحب من كان مختالا فخورا فنفى سبحانه وتعالى محبته عن المختال الفخور وهو المتكبر الذي يفتخر بنفسه ويتطاول على الناس وخص هاتين الصفتين بالذكر لأنهما تحملان المتصف بهما على الإعراض عن العقارب والفقراء والجيران وغيرهم ممن ممن ذكر في الآية فلا يحسن إليه أيها المسلم أيها المستمعون الكرام إن هذه الحقوق المذكورة إن هذه الحقوق المذكورة في هذه الآية هي من من أهم الأمانة التي تحملتها فأحسن أداءها والقيام بها كما أمرك الله جل وعلا في قوله إن الله يأمر إن الله يأمركم أن تؤدوا الأمانات إلى أهلها أيها التاجر إنك مؤتمن على أموالك فآثم التصرف فيها على الوجه المشروع ومؤتمن على بيعك وشرائك فلزم الصدق ولا تغش ولا تخدع المتعاملين معك أيها الموظف أو الموظف أيها الموظف إنك مؤتمن على عملك الوظيفي فأحسن القيام به على الوجه المطلوب لا تؤرقل معاملاتك معاملات المراجعين لا تحابي الأقوياء وتستهي الضعفاء لا تقبل رشوة فإنها صوت ونص توجب لعنة الله تعالى وغضب على أرضها ودافعها والسعي فيها أيها الأب إنك مغتم على أولادك فآخذ تربيتهم وتعليمهم وتنشئتهم على الخير وعاف عنهم وسائر الشر التي تفسد أخلاقهم أيها المستمعون تنبهوا لمسؤولياتكم هذه وخذوا على عيد سفهائكم وتذكروا الأمانة التي تحملتموها وقوموا بحفظها ورعايتها تفوزوا بالثواب وتنجوا من العذاب بقدرة الله وبلطفه أعوذ بالله من الشيطان الرجيم إنا عرضنا الأمانة على السماوات والأرض والجبال فأبين أن يحملنها فأبين أن يحملنها وأشفقن منها وحملها الإنسان إنه كان ظلوما جهولا ليعذب الله المنافقين والمنافقات والمشركين والمشركين والمشركات ويتوب الله على المؤمنين والمؤمنات وكان الله غفورا رحيما بارك الله تعالى لي ولكم في القرآن العظيم ونفعني وإياكم بما فيه من الآي وذكر الحكيم فاتوب إلى الله إنه هو التواب الرحيم lè tọ́ka sí ilé ní jáde ó dá wọn lóde kan ó ti àpọ́nlé pọ́ máa dámà lórí gbogbo àwọn ẹ̀dá pẹ̀lú mímú wa sọ mímú wa di ẹni tó lágbára láti rìn orí ilẹ̀ àti inú omi àti lókèrè sí ìsámà. pọ́n wọn lé pẹ̀lú jíjẹ mímu èyí tó jẹ́ òun àwọn ohun ẹ̀tọ́ tó jẹ́ òun mímá ó sì gbé wa ga ó pàtàkì wa lórí ọ̀pọ̀lọpọ̀ ẹ̀dá ó sọ wípé gbogbo ẹni tó bá dúpẹ́ orí òun yóò gba ẹrù tó pọ̀ ó sọ wípé gbogbo ẹni tí níbi ìlérí nítorí ẹni tó bá kọ̀ láti dúpẹ́ yóò jẹ ìyá yóò pàdé o ọlọ́pàá ìpàdé tó mọ̀ nígbà kọ́lọ̀ ọba àtọ́ni ìlọ́ra ní gbọmọlọ́lọ́ ìdáàlọ́ sọ́lá láti jẹ́ ẹrú rẹ̀ láti jẹ́ òṣìṣẹ́ rẹ̀ gbogbo ọmọ ádámà tó ti jẹ́ pé ẹrú ọlọ́run ọba náà ni ànábì wa gba wa ní ìyẹ̀dú púpọ̀ sọlọ́lọ́ ìdáàlọ́ àríwọ̀ sọ́lá lórí àtìtẹ̀lé fún fún rẹ̀ máa gbé ìròyìn ojúṣe wa ojúṣe ọmọ èèyàn tó bá jẹ́ lórí ní òdodo nínú ìsẹ̀mí nígbà tá a bá sì wà ń bẹ̀. tó fi jẹ́ pé a ń lapa rẹ̀ nígbà tá a wà ń bẹ̀ tá a bá sí pẹ̀ mọ́ ipa rẹ̀ yẹn náà yóò máa jẹ́ èrè tá máa jẹ lọ́gbà tá láyé náà ẹnìkan tó bá sì wáyé tó wá tẹ̀lé tó sì tẹ̀lé tọ́lọ̀ ń fún lẹ́ni tó fún fẹ́ yóò nípa tó dà lórí ilẹ̀ ó lè burú ó sì lè jẹ tó dà nígbà tí ń tẹ̀lé lọ́wọ́ bẹ́ẹ̀ náà nígbà tí ò bá tẹ̀lé mọ́ àwọn èèyàn kan wà tí wọn ò tẹ̀lé mọ́ báyìí tí wọ́n tó àlábẹ́ ẹ̀pẹ̀ dáadáa wọ́n ti lọ lára àwọn èèyàn ojú wọn sì sára àwọn èèyàn ní oore ní dáadáa lẹ́kọ̀ọ́ oore téèyàn fi lo ayé ó sì gbẹ lára wọn nígbà kejì àwọn èèyàn wà lábẹ́ ẹ̀pẹ̀ tó jẹ́ wípé àwọn àrólé wọn tó burú jù wọn lọ nígbà táwọn gangan lọ tó kẹlẹ̀ yíyọ nígbà táwọn àrólé wọn bẹ̀rẹ̀ omi tó ń bọ́ lójú ọmọ ni àti bàbá yóò kú àwọn èèyàn báwo ló ti yẹ kí múmi ní òdodo rí kí ni ojúṣe rẹ̀ gẹ́gẹ́ bí múmi ní òdodo áyà kan ó ṣe àkójọpọ̀ àwọn ojúṣe yìí kí sí ìtòyí pé nínú ayà ilé kan òun láti rí wọ́ta bá mẹ́nu bà eléyìí èyí náà rí wípé yóò tàlẹ́kùn ìmáàní ìwà ìgbé ọ̀rọ̀ lọ́nà àgbà ni kan mo ń ní òdìdó ti ẹmójútó tí ẹ bá lè kí èsì nǹkan tí a fẹ́ mẹ́nubà nínú àyà ilé kan péré tí ẹ wá ń sọ nínú tẹ̀mí ayé dájúdájú ní òyìnbó ó wà nù àyà tó yẹ ká máa júwe tí ẹ ti bá bẹ̀rẹ̀ pé báwo lè ti máa jẹ báwo lè ti máa jẹ ní ọlọ́run tí ẹ wá sọ pé lọ pa fúlátò nìta àyà tá ti gbogbo àwọn àyà mi tó tó ń sọ tàbílù ayà láyà ọmọ jẹ́ tó ẹgbẹ́lẹ̀ ilé kan pàápàá jọ làwọn àtà ìbò ní pé báà lọ máa ka ayà 36 ní ìgbàlódé kẹrin ìwọ̀ mẹ́wàá wọ́n kúrò àwọn wọ́n pè ní ayà ìwọ̀ mẹ́wàá ojúṣe mẹ́wàá kò sí kankan tó yẹ kó bọ́ sọ̀rọ̀ tẹ́ ẹ bá wá yẹ̀wò wa ní àgbáyé wípé ewo ló kù tó yẹ kó tún wọbẹ̀ ẹ̀ lè rí yóò àbíjẹ́ kọ̀kànlá níbi ìta yóò fi rọrùn torípa lámọ̀ tán lọ́lọ́ ọlọ́run bá wá sọ pé wà á lọ́wọ́ láti fi kù bí ilẹ̀ yà nípa àpàǹtọ́lọ̀ ọba pẹ̀lẹ́ sí ṣe ẹ̀bá wá ń sin àlọ́ ẹ má ṣẹbọ pẹ̀lú ẹ̀ o ìyẹn ni wọ́n sọ bẹ̀rẹ̀ pẹ̀lú wọ ara rẹ̀ tó ní lórí wa hápù lọ́ọ̀nì ló fi bẹ̀rẹ̀ yọ ẹ ọ̀kan kúrò nínú àwọn ọ̀wọ̀ yìí ó ti ó ti dínkù ti dínkù nínú àti tó bá padà kọ̀m̀pútì tó tó kò láyé. ẹlẹ́ẹ̀kejì wà bí ní wá ní ìdáyín ní ìdáná ẹ mójú táwọn òbí méjèèjì o ẹ mẹ́tara wọn kọ lọ lọ́mù. ẹlẹ́ẹ̀kẹta wà bí bí lukoro ba àwọn tí a bí yín mọ́ àwọn tá a bí yín mọ́ tá a bí wọn mọ́ yín ẹ má já wọn o ẹlẹ́ẹ̀kẹrin wálé àtàmà àwọn tó jẹ́ pé bàbá tó bí wọn kò sí láyé mọ́ àwọn ọmọ wẹrẹ tí bàbá tó bí wọn ò sí láyé mọ́ tó jẹ́ pé ó súnmọ́ kí wọ́n ráre tí ó bá sàmójútó ẹ má jẹ́ wọ́n ráre o mú mi ní òdìbò lọ́wọ́ bá ń bá wí ẹlẹ́ẹ̀kẹ̀ lónìí ìkẹrin ẹlẹ́ẹ̀karùn-ún wáyé mọ́ta kí àwọn eléyìí sọmọ wẹ́rẹ́ wọ́n lè jẹ́ bàbá wọ́n lè jẹ́ ìyá ṣùgbọ́n aláìrí jẹ aláìrí mu ni wọ́n tó tó lè gbé ìtẹ̀mí wọn ró sáájú sọ pé àríjẹ àrímú náà àwọn èèyàn sáà jẹ wọ́n sáà jẹ tí wọ́n rí kọ́dà tí wọ́n tẹ̀ fẹ́ jẹ nígbà míì tí wọ́n ò rí wọ́n tún padà rí kan kódà bí wọn jẹun látàná ó ti ṣe kí wọ́n jẹ lónìí kí lóòjó àwọn ọ̀tà fínú nìyẹn ọlọ́run ní ẹ̀mọ́ jẹ́ kí wọ́n rà rẹ̀ o ẹ̀mọ́ jẹ́ kí ojú wọn rí bọ̀ǹpọ̀nà yẹn tó bá jẹ́ pé múmi ní òdòdó nìyí ẹlẹ́ẹ̀kẹfà wà já ilé ìlúkọ́rùn ẹni tó mú létí ẹ̀ tí wọ́n náà mú létí àbọ̀mú sí ọ̀ tí wọ́n náà mú yàrá sí ọ̀ ẹ má nira yín lára ẹ má jà mara yín ẹ má jẹ́ ọ̀tá ara yín ekeje wà járe lè jóná lè aládùúgbò tó jìnnà sí ọ tó jẹ́ pé rin àjò ló payé pọ̀ tẹ́sì túká ẹjọ́ wọkọ̀ Kánò ẹjọ́ wọkọ̀ Ọlọ́rin ẹjọ́ wọkọ̀ Ìbàdàn tó jẹ́ pé ń jọ́nà lẹ́yìn wákàtí kan wákàtí méjì mẹ́ta àríyìn ọjọ́ kan ẹ̀sìn tó kára lẹ́bà sọ̀rọ̀ yín lẹ̀ ẹnu àsìkò yẹn náà ẹ má ti dẹ̀sọ́ra yín dọ̀tá ara yín ẹlẹ́ẹ̀kẹjọ wọ́sọ́ ìdèdè jáàmì bẹ́ẹ̀ náà ni àsọ́ ìdè ìlìjáàmì aládùúgbò tó náà súnmọ́ ni ẹni tó jẹ́ alábàárín ìrànlọ́nà alábàárín àbálábàgbélò náà tọ́tọ́ wá kan ọmọ òrukàn ẹ̀yìn tó tó kan ọmọ orí ìrìn ẹni tí èmi gé máa torí àìsí nǹkan ìlò àìsí owó pàápàá jùlọ owó lásìkò àbílé ọwọ́ náà ló sì rọ̀ máa tó pẹ́ tó lówó lọ́wọ́ yóò rí lé pé níbi táyé dìvẹ́lọ́pù lé kò mọ̀ èèyàn rí kò sí ní kó sálámà sẹ́nì kan tó tó yúrí pé tó wá fi lówó rẹ̀ lọ́wọ́ ni pé kò sówó ìrìn ní máa gbé mẹ́rin lẹ́sẹ̀ àwọn ọmọ abẹ́ ẹni ọmọ ọ̀dọ̀ ẹni àwọn tó jẹ́ pé àwọn alájọ́gà wọn àbálámojútó wọn àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ àwọn àmọ́ àlàyé wá lórí àwọn nǹkan ilé ẹ̀kọ̀ọ̀kan bá tó bá ti gbà wá mi tọlọ́run lórí alákọ̀ọ́kọ́ yẹn lọ́pọ̀lọpọ̀ ti pé tó ti ẹ̀dá bó ti dáwò sáyé náà tó jẹ́ pé àti téèyàn kọ sílẹ̀ kwẹ́sàn alákọ̀ọ́kọ́ ó wò àgàràdà kwẹ́sàn ẹlẹ́ẹ̀kejì ó tó pò sí nínú kwẹ́sàn márùn-ún kwẹ́sàn ẹlẹ́ẹ̀kẹta ó ní tí wọ́n kọ́ wa lélẹ́yìí mélòó wá ló kù láti nọ́mbà wáhùn ní pélé ọ̀tí bẹ̀rẹ̀ ó tún bẹ́ẹ̀ ti béèrè tẹ́lẹ̀ ni ẹ̀rọ pàwùsá ni wọ́n sọ sí Yorùbá wọ́n sì ti ń béèrè lọ́wọ́ Yorùbá kò sí dáhùn wọ́n dá bẹ́ẹ̀ bá mọ̀ dáhùn lẹ́yìn ẹja béèrè omi hápù lọ́ọ̀yìn ẹ̀sìn ọlọ́run ẹ má ṣẹbọ mílíọ̀nù èèyàn ti kọ́kọ́ sí ìlú èèyàn náà torí pé ẹbọ pọ̀ láyé táwa ẹbọ sì ń lé ó ń lé kéka àwọn èèyàn pa ọlọ́ọ̀bá wọ́n dun ọlọ́ọ̀bá lẹ́tọ̀ọ́ ẹbọ yẹn wá ẹbọ ní ìsìn bí ayé ṣe ń develop technologically àti ní gbogbo ọ̀nà míì dáyẹ́gbà develop bẹ́ẹ̀ náà lẹ́bọ develop kódà ẹbọ di ó di fashion ó di ayẹyẹ táwọn yẹn fẹ́ẹ́ lè mọ́mọ́ pẹ́bọ ní máa bó ṣe igi ni wọ́n ń bọ ni wọ́n sọ́dá ayẹyẹ bó ṣomi ni wọ́n ń bọ ni wọ́n sọ́dá ayẹyẹ tí ẹ bá sọ pé ẹbọ ni wọ́n ní ẹbọ bá wo ẹbọ bá wo nítorí páwọn èyí tó yẹ pé gbogbo ayé ni ó ti di kódà wọ́n ń dìpílẹ̀ ẹbọ míì worldwide àtàwọn àwàyé rí àtàwọn wà pálapàla míì wọ́n ń dìpílẹ̀ ẹbọ

nínú ọ̀pọ̀lọpọ̀ ọmọ tí bẹláyé lónìí àtàwọn òbí wọn ẹ̀lẹ́bẹ̀ ẹ̀lẹ́bẹ̀ tó gbéra wọn níbi táwọn òbí yẹpẹrẹ dé lọ́wọ́ àwọn ọmọ níbi táwọn òbí tẹ́ dé lọ́wọ́ àwọn ọmọ òbí mi ò lè tiẹ̀ lanu bọ́ mẹ́fà ẹgbẹ́ bá sọ̀rọ̀ ní ìsìn ebú ní ó kì mọ́lẹ̀ ìpè ní ó kì mọ́lẹ̀ òun ò tẹ̀ mọ́ tó òun ò tẹ̀ mọ́ bẹ́yẹn bá sọ̀rọ̀ níjọ́ sọ́mọ́ mi ti ti dá dúró tó náà ti kéde tó náà lòpin ti dé bá àjọṣepọ̀ láàrin òbí ẹ̀ àtòun náà báwọn èèyàn ṣe máa bẹ́ẹ̀ rí sí àmọ̀ bẹ́ẹ̀ rí lágbájá àwọn oníkò sáàyè bẹ́ẹ̀ náà tó sáàyè fóbi ẹ̀ náà ìyẹn ló wọ́pọ̀ jù nínú tẹ̀mí tọ́mọ èèyàn lò ní ọmọ èèyàn ti ara òbí wọn méjèèjì wọ́n ti ara wọn iná ọlọ́wọ́n ba iná sì jó wọn látàyè à ń pè lọ́wọ́ sáàkè pé ìwọ̀ mẹ́wàá áyà ìwọ̀ mẹ́wàá náà ni àáyàtò àlùkù kìlẹ̀ àṣàrọ̀ tí ẹ̀ bá ti lè páàsì rẹ̀ ó máa dúpẹ́ tí ó sì ní bọ́ wọn tí wọ́n fi kó láyé táwa ni ó sọ pé ọ̀rọ̀ yóò kàn ún títa alákọ̀ọ́kọ́ ni òkàn wá nu abẹ́lẹ̀ kejì tí wọ́n bí wá ní kó dá àbọ́bí òye sí láyé náà ó sì tún níwọ̀ lórí ẹ̀ ẹlòmíì tó wá bẹ́ẹ̀ mú ìwọ̀ yìí náà wá ọ̀nà tó wá gbà mú wá ọ̀nà tó tún takùtọ̀ lọ́hùn ẹlòmíì fẹ́ sí lọ́hùn ó kọ tọ́lọ́run ìjẹ́ ní ti ọlọ́hùn tọ́lọ́run ìdápa rẹ̀ ó ti ẹ̀wọ́ èsì àsìkò láti máa pe ọlọ́run lọ́kọ tọ́lọ́run kì í jẹ́ àwọn ẹnìkan ló sọ pé kò máa pe ọlọ́run bá bẹ́ẹ̀ tọ́lọ́run sì ní ẹgbẹ́ ní pẹ̀lú ọkọ mi ó sì lọ́kọ ẹ̀ mọ̀hánàlá bẹ́ẹ̀ òun náà lẹ́nu tó máa gbé dáadáa tóbi rẹ̀ tó rántí òbí ẹ̀gbọ́n wọn òbí òbí òun òbí láyé mọ́ bí wọ́n ti ń já ẹmu wọ́n ń já òbílẹ̀ olóògbé ti sàárà wọ́n tó jẹ́ pé wọ́n fi àwọn nǹkan yẹn tàlé fún ìyàbó bí òní àfi tí kìí bá ti tún náà òbí yẹn nìyẹn nígbà tó bí yẹn náà bẹ̀ láyé bàbátà ń wí náà tó sí láyé má olórin lòun náà orin lòun náà máa gbọ́ orin nínú tó bá ti jí báyìí tí ó bá tẹ̀ ní sọ̀látù tó bí àdíkò tẹ̀ ní sọ̀látù tó bí tó ayé ni wọ́n sì ti ṣàìsùn oorun tó gbé wọn lọ tó bá jẹ́ súnà òbí yẹn ni báwọn ọmọ ṣe kọ̀ǹtínù yẹn ìnira ọmọ bánu sàárè nù àfi tó bá jẹ́ pé fọ́mọ ọmọ lọ́yà àkúyà pẹ̀lú kádàrà ìyẹn ni pé ọ̀pọ̀lọpọ̀ náà tó mẹ́gbẹ́ kóhun fẹ́ ṣe dáadáa ọ̀nà ní ọ̀nà òdì ní òtún gbégbà tọ́lọ́run sì ṣàlàkalẹ̀ ìwọ tàwọn ọmọ òrukàn àbí ìwọ ti ẹ̀fẹ́ ìmọ̀lẹ́bí tí wọ́n jọ bí wa pọ̀ mọ́ gbogbo àná la lẹ́bí o anídìílé ìyá anídìí bàbá ìyàwó la kọ síra wa báyìí tá a fi túká àbá àfi ìtúká tóníkálùkù kì í ṣe tẹ̀ lọ́tọ̀ọ̀tọ̀ àbájọ́ ṣàfikọ̀ àwọn àjọṣepọ̀ kan sì tún wá ń bẹ náà o táwọn èèyàn gbà bá jọṣepọ̀ náà ni tó pé bínú ọlọ́ọ̀bá náà làwọn èèyàn tó fi ń wá wá nítorí ẹbí ni ọ̀rọ̀ ẹbí ni àgbọ́dọ̀ fún lójì lójì lọ́pọ̀lọpọ̀ Yorùbá máa gbà tó bá ti fi plan ní bẹ́ẹ̀ náà pé ká mú bí ẹbí ló sọ pé o wọ́n padà sí ibi tí wọ́n ti fẹ́ yìí ní nàmbà wọ́n ti padà sí yẹn sáàbà àkàmà tó wá dájú pé àbí ah, bá ń kọ́ ọ̀nà ilẹ̀ ìmẹ̀lẹ̀ ní amójútẹ́ bí ìmí ọrọ̀ mí ò sàmí ni wọ́n ṣe lè túnmọ́ sí èdè eégún rárá ẹjẹ́ amójútó ẹbí tó ìtọ́lọ́ bọ́ọ̀ láti gèrè ayé àtàlùkẹ́ àmọ̀ wa bọ́ọ̀ láti bójú olóòlọ́ọ̀bà pàdé ẹ̀ráwọ̀ èèyàn lónìí tẹ́nìkan bá dìde bí ẹbí kan tó bá rọrùn nípa tayé ìtójọ́ lọ́lá olówó ẹ̀rí páwọn ẹbí wọn nígbà tó sẹ́ni kankan bẹ̀ tó dáa fún ní máa dà ní máa rí ìyẹn tẹ̀ tó jìnà ẹ̀rí bọ̀dá àtàbúrò ẹ̀ bọ̀dá tẹ́ àtàbúrò ẹ̀ fẹ́ tó bí kan náà lòdì tó àbí lọ́kùnrin àtòbí lóbìnrin lójó pọ̀ wọ́n táyé ẹ̀rí pé tó bá dáa fún bọ̀dá ẹ̀ lè mọ̀ lára àbúrò ẹ̀ sàkéèsì ẹ̀ níbi táwọn ọmọ èèyàn bá gbẹ̀ta ilé lónìí ẹ̀rí tó tó bá jẹ́ àfábòwò ẹ̀gbẹ́ òní rí mọ́ ká tó wá sọ ẹbí tó fẹ̀ tọ́lọ̀ máa ń sọ wá sàkéèsì ìdáwó ìlú kùrùbà ẹbí tó súnmọ́ gan ẹlòmí àmọ́ sọ pé bàbá kan náà ló gbà àwọn ọkùnrin ọmọ ìyá kan náà ìgbà táwọn tó bàbá àti ìyá papọ̀ tí wọ́n rojú tó ara wọn mọ́ ikọ́ láwọn ọmọ bàbá subhanallah wala hawla ọ̀rẹ́ ọmọ wa bínú jọ̀sẹ̀ bá àjọ parí fẹ́ńkọ̀ secondary school ni àwọn jọ ṣe degree ni àwọn jọ ṣe hnd ni ọmọ àdúgbò kẹrẹ làwọn náà ọ̀rẹ́ ń bínú kí ni kọ́ ọmọ ìyá rẹ̀ ṣe kí kọ́ ọmọ ìyá rẹ̀ yìnbọn báyẹ̀ ṣe dà nìyẹn kí ló fà á tó ń nà ọlọ́wọ́ ọ̀bọ̀ ìjà múlò mọ́ subhanahu wa ta'ala ẹjẹ́ wo tọmọ òrukàn tó jẹ́ lẹ́ẹ̀kẹrin àbọ́kan nínú ẹ̀ ẹni pé ọmọ òrukàn ráre púpọ̀ ọmọ òrukàn wọn ráre àwọn àwọn tí wọ́n kéré tí wọ́n sí ìbàlágà tí ó sì bàbá wọn láyé mọ́ ẹni ò mọ ìhà tíjọba kọ tẹ́lẹ̀ táyé ó sì fi tán láàmọ̀ ọmọ òrukàn láyé táyé yóò fi tán tọ́rọ̀ ìdáná ti dé lọ́mọ òrukàn mọ̀ tẹ́lẹ̀ nígbà táwọn tí wọ́n ń ṣiṣẹ́ ìjọba àdíṣẹ́ aládàáni tí wọ́n lójútó ayé tí tí wọ́n kójọ òtó jẹ tí ò tó ná tí ò tó lò ọmọ tí ò wà lẹ́nu kankan kọ́ ọmọ tí ò ní bàbá tó tọ́jú ẹ̀ kọ́ irúgbìn táyé wò lárò kó lè lò kò yẹ kí ẹkún mi ní òdòdó kọ etí ọ̀gbọ̀n sí lọ́rọ̀ yìí ẹ máa wọ́n mu òru kàn káàkiri tẹ́ ẹ bá rí tẹ́ ẹ bá jẹ ó sẹ́kù torí ọjọ́ gbọdọ̀ lè kíámà kò pọ́ dandan kí wọ́n gbélé yín ẹ kàn kéèké àwọn ẹ jẹ́ kán bá yín wọ́n mu òru kàn kan lápá yóò bá kájú bẹ́ẹ̀ lọ ẹ fún mi lọ́mọ òru kàn méjì lágbára yín bá ká ẹ fún mi lọ́mọ òru kàn mẹ́ta nípa yín bá ká èyí ó má jèrè torípa nàbí sọlọ́lọ́ ọ̀tàrà ọ̀sọ́là ó lè mi àtẹni tó bá mójútó ọmọ òrukàn báyìí láti lárìjẹ́ náà ọwọ́ apá ìparí àti ká aládẹ́ ọwọ́ apapọ̀ ó lè mi àtẹni tó bá mójútó ọmọ òrukàn bá àtẹni lárìjẹ́ náà ọ̀dọ̀ mi ni ó wà jẹ́jẹ́ tàbí tí ọlọ́run wá wà lórí ilẹ̀ báyìí tó sì fẹjú kí wá lọ́mọ yìí ó máa ṣe tó fi lo ayé pẹ̀lú ọjọ́ orí tó pọ̀ tí wà sọ pé òun òjèrè tí bísínẹ́sì tó sì lérè mú tí ò sí iyèméjì inú ẹ̀ tó sì wà lẹ̀ tọ́lọ́ ti sọ pé ẹ bá mi dòwò pọ̀ tó pe àwọn tẹ́tàǹkà ilẹ̀ tàǹkà ilẹ̀ tó pè ní ìjárọ̀ business ẹ bá mi dòwò pọ̀ àwọn aláìní yọ pé tí wọ́n ní òtó nǹkan ọmọ òrukàn tá a sọ yìí àwọn aláìní tá a tó sọ yìí ọlọ́tútà mo sọ pé kìí sáyà ilé kan ẹ̀tún wọ́n áyà zaka àwọn láàpin fún ọlọ́tútọ̀rọ̀ wọn bẹ̀ náà tàbá kàdélẹ̀ ẹwà ẹwà sọ wípé ó mọ̀ fún àwọn èèyàn kan tí ó jẹ́ pé táwọn náà bá mọ̀ tó láǹfààní ẹ̀ lè rí mọ́ ayé gan náà bá mọ̀ dáa áyà ẹ̀kọ́ ogun ọdún nù nínú àwọn ọ̀gbìn ẹ̀ka mójútó àtìsọ tẹ̀bí àtìsọ ọmọ òrukàn tàláì ní làǹtọ̀ yìí àwọn yẹn sáà ń ṣiṣẹ́ ní ìsìn nọ́mbà five thousand lóṣù ọgbọ̀n ọjọ́ ẹ̀yin náà èrò dáadáa àwọn ilé àti sẹ́yìn ìsìn gba ten thousand lóṣù wọ́n lọ́mọ kódà bó jẹ́ nìkan ẹ̀rọ dáadáa o yóò ti náà gbogbo ara ẹ̀ làwọn èèyàn tó ń pè ní mọ̀tàkì láì jẹ́ ìdìbò ayé ọlọ́ mọ̀tàkì àwọn aláìní àwọn èèyàn tí mò ń sàpèjúwe wọn ìyá aláìní ni wọn ìyẹn ti ten gba five thousand ó gba ten thousand àbóláyà ó lọ́mọ ó gba fifteen ni wọn ìmọ̀rú zakati tó yẹ oúnjẹ ọ̀làwùjọ tí ò sáwọ́dí lẹ́sí lè yọ zàká ní wọ́n mọ̀ wá tí wọ́n fún láfíríkà kìí pé kò sálẹ̀ nílẹ̀ o ìgbọ́n wọ́n lè sọ́ọ́dí satisfy aláìní níbẹ̀ yẹn wọ́n á lè máa wá tuntun sọ̀tọ̀ sí láfíríkà bò mí o ṣùgbọ́n ìmọ̀ iye orin ìmọ̀ iye mílíọ̀nù ìmọ̀ iye bílíọ̀nù zàká sí yóò fi kalẹ̀ lórílẹ̀-èdè yìí tí a ọ̀sùn pẹ̀lú pín tán ìwájú á lọ fún àwọn ọmọ Nàìjíríà náà bẹ̀ nígbà tá a rẹ̀ tó gbà mọ́ Nàìjíríà. mò ń gbọ́ èyí náà ti ń kọ nínú ọ̀pọ̀lọpọ̀ ìròyìn owó tó kọjá bọ́jẹ́tì orílẹ̀-èdè wọ́n sì fi wọ́n fi ń ha báwọn èèyàn wọ́n sì fi ń gbọ́ àwọn èèyàn nú torí báwọn èèyàn bẹ́ẹ̀ ti ayé wọ́n bẹ́ẹ̀ wọ́n bẹ́ẹ̀ wọ́n bẹ́ẹ̀ di wọ́n bẹ́ẹ̀ kọ́ lálẹ̀ wọ́n bẹ́ẹ̀ kọ́ lọ́wọ́ owó tó kọjá sáà fi ń ṣe bọ́jẹ́tì òdìdí kọ́ńtì táwọn tí ń sì sọ sí rí kan tó sọ kọ̀ wá sí mílíọ̀n bẹ́ẹ̀ wọ́n bá jẹ́ tírì lẹ́ bá gbọ́ bílíọ̀n ni wọ́n sọ lẹ́yìn tó wá gbọ́ tẹ̀ lẹ́ bá kọ́kọ́ gbọ́ bílíọ̀n wọn ò fi tẹ̀lé wọn wá sọ̀rọ̀ mílíọ̀n mọ́ ẹ̀yin ẹgbàá ẹ má bínú ẹ̀yin ẹ dákẹ́ tàbẹ́yìn ẹgbàá ẹ lọ sí iṣẹ́ láàbí báyìí àwọn orílẹ̀-èdè tó ń lọ ní pé ó dáa kí ó dáa fún orílẹ̀-èdè yìí lọ nípa ọ̀rọ̀ táyé ọmọ onílé ọgọ́rùn-ún táwọn nípa ọ̀rọ̀ táyé yìí o ẹ wá wo àwọn ti kù nígbà tí bá ń gbọ́rù yẹn ti tẹ̀lé lágbàlá yìí káàkiri nípa ojú ọjọ́ ni tàbí kankan ni tó sì nọ́mà tó mọ́gẹ́ẹ̀tì lọ́dọ̀ tí wá ń bí. ọyẹ́ ẹwọ kọjá àlà orúwọ òmújù lílọ bíbọ̀ wa ó rọrùn àwọn sáàǹsọ lágbàáyé bómi wọ́n rí jẹ wọ́n rí mu ọlọ́run ọba wa iná ló ti lọ́jọ́ òun lónìgbà ní gbogbo ibi kíbi tí a wà láyé lórí ayé àwùjọ àwùjọ àwùjọ kan fi àwùjọ àwùjọ tí ìbá gbọ́dọ̀ ní àti fìtínà àtọ̀dájú sí mẹ́lẹ̀ àtàìsí ọ̀kànbalẹ̀ tó bá lọ jẹ́ pé ìlú ìbá jẹ́ ìlú kọ̀kànbalẹ̀ sáàmbẹ̀ náà bá kọjọ́ orí bẹ́ẹ̀ níyìn ìhà bí ìlápá lágbàńlá ayé ń làwọn èèyàn pọ̀ sí jù tọ́ra nílẹ̀ ó sì fẹ́ jù ó sì fẹ́ jù ìhà bí làwọn èèyàn pọ̀ sí jù pé abẹ́ lọ sí ni àwọn aláìní àbùkátà ká mójútó wọn àbùkátà àbùkátà ká mójútó aládùúgbò tó súnmọ́ ń gbé ìyẹn ni ọlọ́run pè ní wàlìjáàrì aládùúgbò tó tá a jọ ń gbé òun nìyẹn wàlìjáre lè dúnú bí aládùúgbò tí òun jìnnà ni àdéhùn ìkẹ́ ọlọ́run ọba wà lórí mímójútó aládùúgbò ẹjí bá ń ṣe dáadáa sí aládùúgbò rẹ̀ àdéhùn ìkẹ́ ọlọ́run ọba wà ìlérí ìbínú ọlọ́run ti wà lórí ẹni bá ní aládùúgbò ẹ̀ lára ìbáwọn èèyàn ni wọ́n kó jáde nítorí wọn ìbáwọn èèyàn ni wọ́n kó jáde nílé nítorí wọn tó bá jẹ́ pé ìnira ló pa lóòótọ́ ìbínú ọlọ́run fẹ́ lórí aládùúgbò rẹ̀ tí wọ́n ti torí ẹ̀ sí lélẹ̀ tó bá jẹ́ pé ìnira ló pa lóòótọ́ onítọ̀hún wáyé rí àti kó túbá ní ìbáwọn èèyàn wọ́n ti wùgbé ayé wọn ni ẹ̀dá fún níbòlẹ̀ ń gbé náà sáà lè rí lé lọ́dọ̀ yìí lọ́dọ̀ yìí gangan subhanallah tí báwọn èèyàn nìyẹn ilé àwọn yàrá mẹ́fà náà ni àwọn èèyàn ti gbà tán ọdọ̀ ẹ̀bá ni wọ́n lé fàdúgbò yìí níbi èèyàn là ń fẹ́ gbé àdúgbò ẹ̀ torí bá àrílé lọ́dọ̀ ẹ̀ àwọn èèyàn kan wọ́n sì kó jáde nínú lẹ́kọ̀ọ́ yìí náà kódà ẹlòmí kọ́lé àdúgbò ti ń gbé ọ̀rọ̀ lọ́rùn torí aládùúgbò torí aládùúgbò anábì wa sallallahu alaihi wa sallam ó ní màláíkà Jibril kò yẹ kòkò lẹ́ni tí ń ṣe wá àti fún mi tó fi ń tẹ̀mọ́ mi létí nípa aládùúgbò pé mójútó títí débi wípé ó tẹnumọ́rọ̀ náà mo sì bí aládùúgbò yóò jogún nígbà tá a bá kú pé yóò jogún wà níbi tó tẹnumọ́rọ̀ aládùúgbò dé káta àbànà tó aná ó fẹ́yìn wọ̀rí tó tẹ́bá aládùúgbò ó tẹ̀ wá súnmọ́ yẹn débi pé yóò jogún ni toró ẹ̀ púpọ̀ bákan náà níbi tó kó dáa sọ àròsùn sọ́lọ̀ sọ́lọ̀ sọ wípé náà ní tàbí orí rà ó ní ẹni tó bá jẹ́ pé ó mójútó kó àtàwọn aláìní ó dàbí ẹni tí ń jagun sójú ọ̀nà ọlọ́run ní pàápàá jihad tọlọ́run gangan tó jẹ́ pé irú wọn wọ́n yìí sì ti rọ̀tẹ́ wọn jẹ́ gbọ́dọ̀ ìkẹ́ àmọ́ ó ní ẹni tí máa ń lákàkà lórí opó àtàwọn aláìní ládá tí wọ́n gbà ní. àbúrò yẹ́ra ó fi ọlọ́run sára ó ní wà àfihàn òun kọ́ ni ó ní kò dá lójú ó ní mo tún ó ní àbẹ̀mọ̀ kó mọ́jẹ̀ gbà náà bí tó sọ pé wàkàlíkọ́ ìmì láyà tòrò yóò gbà ládá ẹni tí yóò dìde tí ń ṣe nábìlà tí yóò dìde ni tí ń ṣe nábìlà lé nábìlà wàkàlíkọ́ ìmì láyà tòrò àbẹ̀ni tí aládùúgbò tàwa wí wọ́n jẹ́ mẹ́ta nínú ìwọ̀ àdìsá nàbì ló sọ̀rọ̀ sallallahu alaihi wasallam aládùúgbò tí ó ní ìwọ̀ mẹ́ta ọ̀nbẹ aládùúgbò tó níwọ̀ méjì ó wà aládùúgbò tẹ́kùn ní ìwọ̀ kan ọ̀nbẹ ẹni tó ní ìwọ̀ mẹ́ta ni ẹni aládùúgbò tó jẹ́ muslim tẹ̀sán àjọ jẹ́ ẹbí ó ní ìwọ̀ tó jẹ́ aládùúgbò ó ní ìwọ̀ ọkọ̀ ẹjọ jẹ́bí ó ní ìwọ̀ tó jẹ́ ìwọ tó fi ápò ní mùsùlùmí ara mùsùlùmí ìgbàdí ti gbé jáde ìwọ mùsùlùmí tó jọra yẹn lọ́rùn ọmọ ìyá rẹ̀ tó jẹ́ mùsùlùmí ó kà fún wa tó bá jẹ́ mùsùlùmí aládùúgbò ó ní ìwọ islam ó ní ìwọ pé ẹjọ jẹ́ ẹbí ó sì ní ìwọ tó jẹ́ aládùúgbò náà aládùúgbò tó ní ìwọ méjì òun tó jẹ́ mùsùlùmí mọ́ ẹ̀yìn ti ẹbí kan náà ó ní ìwọ ọpọ ẹni jẹ́ ládùúgbò ó sì ní ìwọ̀ ni aládùúgbò tó ní ìwọ̀ ẹyọ kan ó ní tó jẹ́ pé àdúgbò ìbágbé lọ́pọ̀ ayé pọ̀ ẹ̀ ẹbí kì í sì tó ṣe mùsùlùmí ó náà ní ìwọ̀ ẹyọ kan irú aládùúgbò yẹn èyí ó mójútó láti má ní lára torí ní ìwọ̀ ẹyọ kan èyí ò ní èyí ó sì fi hàn lọ́wọ́ fún iṣẹ́ ìbálagbára mọ́. aládùúgbò tó wá jẹ́ wàtọ́ ìdìbò ìjàmì wọ́n wà rọ̀fí kò fi sọ́fà ẹni tí a jọ rìnrìn àjò A ti dáadáa sí òun náà A jẹ́ kí orí ayọ̀ látara wa àwọn aládùúgbò lórí ìrìn àjò wọn máa gba nẹ́bà ara wọn ṣé ọ̀tá ló fà á wọ́n ti gba nẹ́bà ara wọn ṣé máa kódà lágbára ọlọ́run sí mi náà láti lé máa pè ẹ̀yìn náà pè ní ṣé nígbà tó ń gbára wọn lẹ́sẹ̀ kan ló fà yẹn tó irú irú wà bẹ́ẹ̀ irú òṣèṣì bẹ́ẹ̀ ló fẹ́ lọ́dọ̀ mú mi ní òdodo mo rìnrìn àjò kan nígbà tí mo rí pátíkà áyà yìí lágbọn méjèèjì ìrìn àjò pa ilé àtẹ́lẹ̀kan pọ̀ à ń lọ sí à ń lọ Kánò láti Àbújá gbàbí wàhálà dé láàrin ẹni kejì tèmi tààjọ ń lọ àtọkùnrin kan tó jáwúsá ẹmọ ibi tí wàhálà gbàdé torí pé gbogbo tọ́lọ̀ ń sọ́lọ̀ náà fi kankan lẹ́nu pé àtàtàlàyé fún yín nǹkan tó kéré ẹnu pé àìsílẹ̀ ìsílẹ̀ ẹni gbọ́kàn wáyé ni wọ́n sí kíláàsì ọkọ̀ ọlẹ́ǹdì kan ẹnìkan látẹ́gùn dààmú òun ó parí ibi jíjà ti bẹ̀rẹ̀ nù ẹnìkan ní ẹmọ́ ti pa ẹ̀ẹ́dẹ̀ oru mú òun tóun ẹnìkan náà tẹ́sùn ti pọ̀ náà tó ń dààmú òun wọ́n sá bẹ̀rẹ̀ sí àṣẹ wọn sì pé kí wọ́n dákẹ́ o wọ́n bẹ̀rẹ̀ sí sọ̀rọ̀ burúkú síra wọn ni nígbà tí ẹmọ̀dé píjà ti parí tó wádọ̀ rẹ̀ padà lẹ́nu náà sọ pé haúsá ó dáa sí agbọ̀n yẹn yorùbá sì burú sí agbọ̀n yẹn púpọ̀ haúsá yẹn gbogbo bí ṣe ń sọ̀rọ̀ tó le sínú bí haúsá ní sọ ń pè bójú ẹ̀ ń ta haúsá púpọ̀ ọmọ tá àtijọ́ ń lọ yìí ọmọ yẹn gbà sílámù ní ó sì parí secondary school ni ìmọ̀ ni tó ti gbọ́ haúsá òun gbangba haúsá ju haúsá lọ kò sì jọ haúsá kódà kẹta tí wọ́n gbà náà lówó ọjọ́ náà tá ń lọ yìí ló bá dé ti padà láwùsá subhanallah wàláhì ara haúsá ń tirọ̀ kò sí kódà kò sọjú kálímà kan lọ lẹ́yìn wa gbà náà ó dákẹ́ pátápátá ni kò lérò tó gbé haúsá tó ní ti bí gan-an bí ò bá tó tiẹ̀ yóò bẹ jùlọ ló bá dákẹ́ àwọn yẹn ti ń làwọn tí wọ́n ń dọ̀gbẹ́ dákẹ́ ojú tó tẹ́wọ̀n ò dákẹ́ tẹ́lẹ̀ ibi tó ti wá dákẹ́ nìyẹn àwọn arìnrìn tó jìnà díẹ̀ sí arìnrìn bí wákàtí kan lọ́lọ́pọ̀ bá ya ibì kan ti pé ẹjọ́ bá tọ́ ẹjọ́ bá ti kankan wọn bẹ́ẹ̀rẹ̀ kan ló ti ẹ̀dá dúpọ̀ àwọn ẹ̀tọ́ ni ló bá bọ́lẹ̀ àwọn èèyàn náà bá bọ́lẹ̀ ibi tó ń ta ti bọ́lẹ̀ ibẹ̀ ní ọkọ̀ kan ti ń bọ̀ tó jẹ́ ní káńpá yẹn mọ̀ rí ti bá ń da ọkọ̀ yẹn tó bó ti dákọ̀ ń dó tán ló bá wá padà bá oníjà rẹ̀ ó dákun nọ́mbà yín kọ́ wọn láyé làbí ló bá gba nọ́mbà ó ní òtún ó ní torí tọ lọ́run tó bá dé kánò wọn ní kó sábẹ̀wò wọn mọ́ ti dọ̀rẹ́ tó tó wá fún business card ó tún sọ bí tó ti ti tẹ́kù nítorí kí ni wọ́n sọ ìdí ẹ̀ wọ́n sọ ìdí rẹ̀ ṣé Yorùbá bóun ni Yorùbá ti rí láàrin ẹ̀ Yorùbá sọ pé ṣé Yorùbá mò ń bọ ọsọ ni wọ́n sọ fún ọ pé Yorùbá ni mí ni ìbọn náà ni ó gbòòfin ìbọn yìí náà nítorí kí ojú èèyàn lè rí tó kó lè má bọ́ náà nira sọ nípasẹ̀ délé yìí ìrìn àjò náà tó jẹ́ pé wọ́n fẹ́ ká ọmọ ìyá ara wa ń bẹ̀ bákan náà ọmọ orí ìrìn wọ́n wà nùtọ́sìrì lẹ́nu ẹ̀kísáàsù bí Cameroon ẹni tí ó kọjá lọ́dọ̀ wa àbójẹ́lú wa sáàfì ní pé ó wà nínú ìnira kódà ẹlòmíì ní pé kò lówó lọ́wọ́ onínà kan ti ń bọ̀ rí tó jẹ́ pé ìrìn àjò nígbà míì kò sí calculate àwọn ìdílágbára ọlọ́run sí torí àmọ́yẹ tí wọ́n sọ pé èdè nẹ́sàn-án náwà tọwọ́ pàdé mi tí ó sì ní níbẹ̀ máa láyé pẹ́pá lùjá náà ní ọ̀bọ̀n nígbà tí kò kó ti kó ti tó kàn pẹ̀lú ọlọ́run pé ń ṣá àlọ́ pé pẹ̀lú ògbó ọlọ́run kó tẹ̀ máa wílé ní èdè lágbára sọ pé pẹ̀lú ògbó ọlọ́run nígbà tó bá ti tó wákàtí kan ní ìsìn àgbèlè àbí tẹ́tẹ̀ ti dé inú ìlú tẹ́tì kọjá àwọn ilé kan tó bẹ̀rẹ̀ inú ìlú téèyàn sì ní wọ̀lú mọ́ àìmọye ewé ẹ̀dá ti kú oníyàwó wọn ń bọ̀ lọ́wọ́ sọ pé òun ti gbéra láti di bá ṣùgbọ́n òun wò pé òun lè má lè délé nípasẹ̀ wípé èèyàn délé lọ́jọ́ náà wípé ọkọ̀ tó ń wọ̀ òun ọ̀sọ́ yìí ní ọjà òdì yóò sì ti jẹ́ àárín òru lọ́wọ́ báyà ń tètè ń pè yín pé kí máa mọ́ si o tọ́lọ́kọ̀ tí ó ọkọ̀ tí ń lọ ọ̀nà èkó ni ohun ìtìlẹ̀ kótó òun tẹ̀ ọkọ̀ míì àkọ́ náà ní rọ́pọ̀ lásìkò yẹn wọ́n á di bí gbogbo bí mo ti tó lọ tó gbé mi lọ mo ń sùn mo ń onítọ̀ ti wà níbi general hospital ìgbà ìtàmì yẹn náà mo tọkọ̀ jáde lọ pàdé ó ti di kí ó sùn mo kò tẹ́lẹ̀ fún mi. ó ní àjò yẹn kékeré kò lọ́wọ́lọ́wọ́ pọ̀ kò lè lọ́mọ láàrin nígbà tí ò ní sẹ́jà jẹ ó ní bí ti sábàdé lọ́lẹ́ fà á kí ní àjò tó fi lè gé máa yàn ọlọ́run ọ̀sìn kẹ́kádà mú ìdílé ìdùnnú lọ́ọ́ sí fún mi ọ̀la yìí ọlọ́wọ̀ fẹ́ nira fún wa. bákan náà irú onírìn àjò ní ìwọ̀n àtúnjẹ́ pé kò bùkátà owó wa kò sì bùkátà lẹ́jọ́ gbé ó kàn fẹ́ kẹfà pèjúwe bó wọ́n ti rèrè òun báwo dọ̀ wọ́n ti gbà á wọ́n tẹ ẹlòmí lọ́nà ẹlòmí ìgbébì kan ibi tọ́kọ̀ tó já sí àdúrà kan bọ́yọ́kọ̀ bàjẹ́ pẹ̀lú lọ́nà ibi tí nira ti bẹ̀rẹ̀ náà nìyẹn àwọn ọ̀pọ̀ ẹ̀dàkùn bẹ́ẹ̀ yẹn fẹ́ ọ̀nà bóòlù àti ìdẹ́kù tọ̀gbọ̀rọ̀ abáyé omi tá a wà yìí ẹ̀dàkùn jáàjì tí ó ti tí ó tára ó ti ní ẹmẹ́jú òjẹ̀ fún ẹ̀mẹ́ ọ̀pọ̀ pé kan bá dúró sí ibi ẹ̀ bá ibi tí express náà parí sí wọ́n sọ pé ìwó ìwó ìwò wọn sọ wọ́lẹ̀ mo ti kọjá wọn mo ti wó ìwò lápá abo mo bá padà mo ní ibo lẹ́lẹ́ ń lọ wọ́n ní ìwò ebi ìkọlẹ̀ ti rọ́pọ̀ òwò àpẹẹrẹ kan nù wọ́n ti lò bí wákàtí méjì gbáṣe ń sọ fún mi mo ní ìwò tẹ́ ẹ mọ bí báyìí báyìí ọ̀nà àwọn òdílé rí pé ẹni tó jáwọ́ kọ́dọ̀ ah. ọlọ́kadà náà ló gbáhàn wábí àwọn òrọ̀kọ̀ wò bí ọlọ́kadà náà yí ló tó sọ bẹ́ẹ̀ fún yín wọ́n láì làbí ní tí ìfẹ́ pọ́rọ̀ yẹn mo lè àpò òdòdó wọ́n mọ̀ jẹ́ pé wọ́n tún rìnrìn ní ìjọba ẹkọ́ sínú ọkọ̀ láti bẹ̀ ìparí ìlú lápá bí inú wá gbọ́n ọ̀rọ̀ parí ìlú ní baptista ti kọ́nà pé ní ibi ìgẹ̀gẹ̀ lẹ́gbẹ̀ẹ́ ọ̀rọ̀kọ̀ wọ́n lè lò láwọn òsàn mọ́ni ìnílọ́dì kan ni màá bẹ̀ gba nínú lọ́wọ́ padà aláwọ̀ ti lò tó wákàtí méjì bíi mo rò kan gangan òde ẹ̀ gbọ́ pé ìwò làwọn eléyìí pé lóòótọ́ yẹn lè gbàdẹ̀ ẹja sí ti rí ọkọ̀ ìwò tó àgbàdẹ̀ yẹn gbogbo àwọn yẹn a máa tẹ̀lẹ̀ wọ́n fẹ́ mójútó àwọn ẹrú ẹrú pàápàá jùlọ ńgbà tó kọ́lọ́mọ́ sọ̀rọ̀ náà dẹrú àwọn ọmọ ọ̀dọ́ wa àwọn ọmọ bí agbàtọ́ àwọn ọmọ tá a gbà síṣẹ́ àwọn ọmọ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ tó fi lórí àwọn nǹkan ọ̀sìn wọ́n fẹ́ ká pẹ̀lẹ́pẹ̀lẹ́ pẹ̀lú wọn àmẹ́lú ọ̀pọ̀lọ́lọ́ àlẹ́kọ́là ó ní ẹni rẹ̀ ò bá dáa sáwọn ẹrú kò ní wà lìjọ́nà láyé dìkòdò lìjọ́nà tá sẹ́yí àlìmílìkà ẹni tó ní bá fèèyàn sábẹ́ ẹ̀kápá ẹ̀ àbí dáàbà sábẹ́ ẹ̀kápá ẹ̀ tó wá ń lò wọ́n lòkulò tí ń fi wọ́n ní kò ní jọmọ àlìjọ́nà ọ̀ ọlọ́run wá parí gbọ́lọ́run ahịa ìpé ọlọ́run nífẹ̀ẹ́ máa ń kẹ́nà mọ̀kútà láǹfàkọ́rọ́ oníyànràn tí máa dá àyàn tí máa fìyàn dá ọlá tí máa bẹ́kẹ̀yìn òun máa bọ́n ṣe tó ọlọ́run ní kò sí bẹ́ẹ̀ wọn kò sí yọ rẹ̀ kan ń bẹ lọ́dọ̀ ọlọ́run ìyẹn pé ìbínú ọlọ́run bá wọ́n ní kí ló fà tọ́nà fi dákọ̀ ròyìn méjì yẹn wọ́n ní ròyìn méjì yẹn alẹ́fìyàlù albakar ìdí túmọ̀ sí gírímákàì oní máa ń sọ àwọn tó bá gbàrò yẹn ní máa ń sọ wọ́n di ẹni tí àwọn èèyàn ní ìdánjọ ń gbáyé títí wọn ibi ní ìtùmọ̀lúkú wọn kò sí tó kàn wọ́n pẹ̀lú oko kò sí tó kàn wọ́n pẹ̀lú ọmọ òrukàn kò sí tó kàn wọ́n pẹ̀lú ọmọ orí ìrìn kò sí tó kàn wọ́n pẹ̀lú ẹni tí òrìjẹ tí òrí mu kó dé àdínkù tí wọ́n sàánú wọn wọ́n tún fún ọ̀gbẹ́ni wọ́n lè sọ pé ẹ̀tùn máa sanwó kan báyìí o kò sí ìkẹ̀kan tí wọ́n sì ti fún wa ní fúrì yìí àwọn ilé náà sáwọn ìjọba sásìkò àti àkéèsì torí pé owó yẹn tí wọ́n rejọ tó jẹ́ owó ilẹ̀ bàbá gbogbo wa àbí sẹ́ńtà lọ́wọ́ wa tí wọ́n dá gbogbo olùsọ lọ́n káwọn náà rántí jọ́ gbẹ̀rọ̀ kí á kí wọ́n fi sàánú aráàlú yìí àríkẹ̀kan tíjọba sì tẹ̀lọ́fẹ̀ẹ́ báyìí àbí máa lọ títù lọ́fẹ̀ẹ́ àbí máa ka ẹ̀kọ́ lọ́fẹ̀ẹ́ gbogbo lẹ́bù tá a wà pátápátá kò tí ì síbi tó pọ̀ jù fún wa láti ka ẹ̀kọ́ lọ́fẹ̀ẹ́ up to the to the three level ọlọ́run ti ní akọjá bẹ́ẹ̀ nínú sọ́fíìsì wa ló lébi gbogbo ẹni tó bá jẹ́ ìjọba ìlànà tó bá kéèkì ìjọba stéètì ti kápá ẹ̀ bẹ́ẹ̀ náà ó fi mà lọ́rọ̀ tí mo sọ lẹ́ẹ̀kan ẹnu àwọn bílíọ̀nù wọ́n gbé fáwọn kan pé ẹni tó wà kù bílíọ̀nù wọ́n gbé fáwọn kan pé ẹlọ́gbẹ̀rà nǹkan jà bílíọ̀nù wọ́n gbé fáwọn kan pé ẹ̀yẹ dágbà ẹ̀ àtùmọ̀ ti ń gbà ní ẹnìkan ní 5 billion ó lọ sí stéètì kọ̀ọ̀kan gbogbo alájọ jẹ́ ti gbọ́ ni ìgbọ́bẹ̀ wọn ti sọ ẹni tó sọ lẹ́nu ọlọ́run ti dájú ẹ̀ ti lọ sí kọ̀ọ̀kan wọ́n ti gbà á ọlọ́kù tírí tírí bílíọ̀n fred gbé pé ẹ torí náà pé kẹ́ ẹ ti wá gba náà tírí tírí ó ní five billion billion times thirty six days. tó ẹkọ́ ọmọ orílẹ̀-èdè lábẹ́jì sàánú ńkọ́ tó ẹgbẹ́ ìjọkan tọmọ orílẹ̀-èdè tó jẹ́ àǹfààní fọmọ orílẹ̀-èdè àtìgbáyé gbádùn wọn lábẹ́jì ṣe ń kọ́ tani òní tani òní tani òní tani òní pín bẹ̀ ìyẹn wá kéré ìgbàmí ẹ̀bọ̀ àmọ́ gbá wọn ó ti dọ́là lẹ́bá tó gbọ́ bílíọ̀nù náà lẹ́kùn gbọ́ ó tún kò rí náírà twenty billion US dollar kan twenty kìíní kan bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ tó jẹ́ kó mú wa iná sì ni àà subhanallah wàlà hawla wàlà quwwata illa billah arọ àwọn táwà nípò tí wọ́n mọ̀ pé ó tó mọ́ náà lé àǹfààní ayé ò tán àti ọgbẹ́ ti jẹ́gbẹ́ ìmúni ti ìsọnidẹ̀rú ayé pẹ̀lú gíláàsì olélẹ́yìn àwọn olùmọ̀ sọ pé ń ṣe tó jẹ́ pé ẹ̀pà àwọn èèyàn dẹrú ọ̀pọ̀lù wọn lọ́dẹ tún máa bá òun àrà ọ̀rọ̀ tó jẹ́ pé ọmọ wọn bí wọn ẹ sọ wọn dẹrú ayé ní tipátipá tí wọn ò ní ráyè wọn wọn ò ní ráyè wọn ṣe ǹjẹ́ jọ wọn wá mọ́ tó àti kan tó kọ́ ni ẹ ti kó ẹ ti kó ẹun tó kù nínú orí ilẹ̀ bàbá wa yìí ní responsibility ọlọ́run bá pọ̀ tó pọ̀ dé ń bẹ̀ tí ẹ bá gbọ́ pé kan àbí pírẹsidẹ́ǹtì kan wọ́n ti jẹjọba run ọjọ́ tẹ́ bá búra fún ìjọba míì tó bá wọlé bílíọ̀nù ó tún wọnú àkójọba ń jọ lọ́jọ́ yẹn náà bí tẹ́rọ ni jẹ́mọ́ nínú torílẹ̀-èdè kíjọba o tóun gangan kan wá that very day tán búra bó tí ó sọ̀rọ̀ yẹn billions wọlé sápòjọba nínú gbogbo tàbí nínú gbogbo ìtọ́sí tó jẹ́ fẹ́ ti fẹ́jọ́ àpéjì stéèjì tó bẹ́ẹ̀ lórí ní gbogbo ayé ìjọba mi ń dààmú láyé lóòótọ́ di ìjọba orílẹ̀-èdè bòmí àwọn ará àwọn ìjọba míì tó jẹ́ pé nǹkan tourism kákan lọ káàbùrọ̀ nǹkan rìnnà lórí ilẹ̀ nǹkan rìnnà lórí òkè ní wọ́n fi ń ṣe rcc eh, tó wọ́n fẹ́ mọ́ ní nǹkan ní ìtòtò àwọn míì ọ̀gbìn ní tí wọ́n ọ̀gbìn gbogbo tí wọ́n fi ń ajé láwọn olúkọ̀ kan tó hàn jù pé nǹkan ọrọ̀ ajé wọn ní àbí àwọn tó jẹ́ pé ọ̀gbìn ni ó hàn jù ní ajé wọn náwó dájú tèjú wọn ẹ̀rí pé gbogbo ẹ̀ wá ní pátápátá ọ̀gbìn labẹ́ bẹ̀rẹ̀ àti tààlá serious tó á pé ìrìnà ìgbòkègbodò ọkọ̀ òfurufú nàìjíríà òtẹ̀lẹ́ ọ̀kan mọ́ nàìjíríà ò ní flight ẹ̀yọ̀ kan mọ́ èmi náà mo bá flight nàìjíríà díẹ̀ láyé tó yẹ pé ẹ̀ rí pé lóògùn àìsí nàìjíríà ló wà ní orúkọ nàìjíríà ló ti wà ní kò tẹ́yọ̀ kan mọ́ ẹ wo títí ọlọ́ èyí tá a ti sọ ní àwọn orílẹ̀-èdè bòmíì wọ́n sì páàkì wọn lẹ̀ tó jẹ́ pé ọkọ̀ ju táàsì lọ bẹ́ẹ̀ rí àwọn plane lórí támàsì ṣe ẹ̀rọ pé pé kèsè plé náà lélẹ̀ yìí gbogbo àwọn nǹkan yẹn ó ti lọ èyí táwa pẹ̀lẹ́pọ̀ iná ẹ̀wọ̀n tójú wa ń rí ní elépo dé yìí tí a bá ti fẹ́ dàmú ayé láfẹ́ dàmú ọmọ orílẹ̀-èdè yìí wọ́n kọ̀ gbẹ́sẹ̀ lépo náà mo ti tẹ ọlọ́run pé kọ́lọ́run mọ́ ti wá ní ẹrú ayé o bọ́rọ̀ ilépo bá kún báyìí lọ pé àríjẹmọ àríjà lọ́wọ́ olùgbà yìí ẹlò everybody ó gbàgbé gbogbo gbogbo sísẹ̀mù ló ti gbogbo sísẹ̀mù ló ti dàrú ọkọ̀ òtí ẹ̀ lọ mọ́ màṣíìnì ò lọ mọ́ àwọn nǹkan tá a máa ń dako sí ẹlẹ́tọ̀ ò rẹ́pọ̀ mọ́ gbogbo sísẹ̀mù ẹni gbogbo ẹni tí ń yarí pé ànígbà ni oníkàgbò sì máa bọ̀rọ̀ mí sísẹ̀mù ti dàrú pátápátá torí epo níparí ẹni tí ń ṣòwò nínú wa aya ìbáwí ẹni tí ń ṣiṣẹ́ ìjọba aya ìbáwí bàbá tó bímọ tọ́lọ̀ fún lọ́mọ aya ìbáwí àti ìyá tó bímọ ẹnì kọ̀ọ̀kan wa ni wọ́n fẹ́ ká mójútó sábà jẹ́ olówó bọ́ọ̀ láti ṣe torí tọ́lọ́run bọ́ọ̀ láti sòótọ́ ń bẹ̀ sábà jẹ́ oníṣẹ́ ìjọba bọ́ọ̀ láti sòótọ́ ń bẹ̀ Ah, ìjọba ògbàwá ṣiṣẹ́ ògbàwá ṣiṣẹ́ ìjọba náà gbára ṣiṣẹ́ tán àbáyàn lọ́dún ìdìmọ̀ lágbájá ń kọ́ ìdìlọ́tàn sí ó ti lọ ó ti lọ bísínẹ́sì ọlọ́fẹ̀ kan ó ti lọ sọlọ́fẹ̀ yẹn jù ẹlọ Àbújá lọ yẹjú ìwé kan ìdìlọ́tàn sí ẹnìkan ó sì dìlé yín owó tẹ̀ ẹ̀fẹ́ ní lábújá ìdìnà ẹ̀sùn tẹ́lì yìí jọ́fẹ̀ ẹ̀fẹ́ sùn torí pẹ́ẹ́nìkan ò sí lórí bẹ́ẹ̀ náà làwọn àyẹ̀wò apẹ̀rẹ̀ wa wá wo tó lò ẹ̀kọ́ wá bàjẹ́ pátápátá ibi ẹ̀kọ́ ló wá bàjẹ́ sí jù ibi ẹ̀kọ́ ló wá burú sí jù. bẹ́ẹ̀ bá wo àwọn ayẹyẹ káàkiri lónìí ẹnìkan sọ pé ọ̀gá kò ṣe wà ó ní tí sọ tẹ́lẹ̀ táwọn ní òye náà ló tún sọ ọ̀gá kò yé wa sẹ́ ó tún rí pípì ìdẹ́gbẹ̀ nígbà tó yá lọ ní bá ti náà nìyẹn ẹni ẹ̀lọ́wádìí òṣèlú mẹ́rin ni bàbá ti ń bímọ tàbí àbí tán lórí ẹ̀ ẹ̀kọ́ ẹ̀sìn wọn la kọ́ rírìn wọn lójú ọ̀nà tọ́lọ́run bọ́ la bá fẹ́ dé lórí ẹ̀ ọ̀nà wo ń wọn jìnnà sí nǹkan tí ó bá tọ́lọ́run bá mú rí ọmọ mùsùlùmí lónìí báwo wọ́n ti wọ̀tọ̀ láti ní àtẹ́ẹ̀tẹ́ ráwọ̀ tí wọ́n ń wọ ìdí òdá tó jẹ́ pé nígbà tí wọ́n jáde tán ni wọ́n ń wọ̀ àwọn eléyìí mọ̀ tún bẹ̀rẹ̀ ọlọ́run àwọn tó jáde bẹ́ẹ̀ láti inú ilé bàbá wọn àti àwọn kọ́ tó jẹ́ mùsùlùmí wọ́n pọ̀ rẹpẹtẹ mílíọ̀nù ni wọ́n àwọn kan máa ka sínú báyìí wọ́n wọ́n tàbí àwọn eléyìí tún bẹ̀rẹ̀ ọlọ́run bàjẹ́ torí náà ẹ jẹ́ ká tajú sáwọn àlámà rí àwọn wọ̀ mẹ́rẹ̀ wá nìyẹn wàkóso àlàyé ní súfà ha ikùn ẹni bá ń gbógun ó sí àwọn nǹkan wọ̀nyí gbọ́mọ̀ jẹ́ mímúṣẹ lórí ilẹ̀ àwọn ilé rẹ̀ ká kọjú oro sí ojú oro bí ti báwo kárí pé àtọ́ ń gbọ́ torí èmi mo lẹ́sìn ẹ máa jẹ́ káwọn èèyàn mọ̀ pé lẹ́sìn ẹ wọ́n ti jẹ́ pẹ́sìn lẹ́mọ̀ tẹ̀lé ìkọjú oro báwọn òbílẹ̀ jẹ́ èèyàn ni pé kẹ́ ẹ jẹ́ káwọn èèyàn mọ̀ pé lẹ́sìn nígbà máa gbé ní tí ò bá bá tọlọ́run mu ẹ sọ fún ọ pé kò bá tọlọ́run mu eléyìí ní túmọ̀ àlà ápẹ́bẹ̀rẹ̀ àyè ti túfà ha àti ọba jẹ́ òfòrúfọ́ra òfọ́kùn pé mo èèyàn ẹ máa tàlẹ́ fún ọjọ́ ilé yorùbá ọmọ lọ́wọ́ àbíkò sí bàtà lọ́wọ́ bá níbi gbogbo tí wọ́n bá gbé dé káàsì máa rántí àwọn tá a pè ní àmọ́ ẹ̀nà tọ́lọ́ bá ní a ti gbé ẹrù ẹ̀rù fúnra wa yìí ká máa sọ wọn ká lè bá àjẹrẹ tó pọ̀ lọ́dọ̀ ọlọ́run bá lójọ́ ìgbà òkè àmà ودمر أعداءنا أعداءك أعداء الدين اللهم أهم أوزة الدين اللهم عليك باليهود والنصارى وخلفائهم وأنصارهم ضد الإسلام والمسلمين اللهم ول أمورنا خيارنا ولا تولي أمورنا شرارنا اللهم ول أمورنا خيارنا ولا تولي أمورنا شرارنا اللهم ول أمورنا خيارنا ولا تولي أمورنا شرارنا برحمتك يا أرحم الراحمين ويا أكرم الأكرمين ẹjẹ́ alékún ní ìbẹ̀ lọ́hùn dáadáa dùá wà náàbì Yúnúsù ànábì Yúnúsù alayhi salam ká máa ṣe torí àdúrà táà máa ṣe nígbà tí ṣòro bá dé ni ànábì wa sọ bẹ́ẹ̀ fún sallallahu alaihi wasallam la ilaha illa anta subhanaka inni kuntu minaz zalimin náà làdúrà yẹn bẹ́ẹ̀ náà ni gbólóhùn náà kọ̀rọ̀ bá náà akṣifa anna al-adhaba inna mu'minun ọlọ́run má jẹ́ kíyà má jẹ́ kíyà ò jẹ wá má jẹ́ ká dààmú má jẹ́ ká fìtínà má jẹ́ ká ráre má jẹ́ kí làásìgbò sọ̀kalẹ̀ bá wa má jẹ́ oyọ látàbẹ̀lẹ̀ àwọn àdúrà àti àwọn àdìgáàrì tí a pè wá sí àkéèsí ẹ̀ nínú ẹ̀sìn tá a bá kójọ báyìí fún nǹkan tó yẹ ká kójọ lé lórí bí sọ̀láàtì júmà àbáwọn àkójọpọ̀ míì tó bá ìsìláàmù mu àtìgbà tá a bá wà láàyè ara wa kọ̀ọ̀kan fúnra wa ẹja máa rántí bẹ ọlọ́run ẹjẹ́ àmọ́ ìyàwó kan ń rọkọ̀ onítọ̀ ìtọ́lọ̀ sí ni àwọn ìsàdúrà níparí ẹjẹ́ àtún àbí ọlọ́run dìgbẹ̀dìgbẹ̀ tí ń rọ̀ tí ń fì lókè kọ́lọ̀n má jò jalè wà lórí ìdínà ò dáa ọ̀lá ìdínà ò dáa labátúsàdúrà labátúsàdúrà fúnra wa tán àtúsàdúrà fún orílẹ̀-èdè wa mẹ́ ẹnìkan míì tó tún jẹ́ kò kí mo ní támọ̀ bẹ lọ́hùn kọ́lọ̀wọ́ máa tàánú akó máa làwà lórílẹ̀-èdè ni àwọn oníkọ̀ sí problem oníkọ́sá àhábà kó kárí ìtò ń wínà ọdọ́ ìmárìnlá oníkọ́ àhábà kó kárí àmọ́ nígbà wá rí tí wọ́n ń wíhun ìbọn oníkan àwọn tí ó hábọ̀ fún wọn ti gbà àwọn tí ó hábọ̀ fún gan lọ dáwà àwọn ti gbà gan ìbọn ò lè dọ́dọ̀ ẹ̀ nínú àwọn tí wọ́n fìbọn sílé sí ni wọ́n wà àdúgbò ayé apagbó lọ́wọ́ ẹ̀dà ló bá yà dákẹ́ a máa bẹ lọ́hùn a ń rí àpẹẹrẹ títí náà tó dìgbà tó bá wá bẹ̀rẹ̀ ká tó máa bẹ lọ́hùn à ń rápẹẹrẹ ìdààmú kódà gan ibi tó dé dúró lónìí tá à ń sọ̀rọ̀ yìí àánú ọlọ́run ni àánú ọlọ́run àtàtìlẹ́yìn ọlọ́run ni gbogbo àwọn tí ẹni bàbá máa ń sọ pé nígbàtàyàn bá lè wọ́n ní òbèsùlẹ̀gbà àwọn òkọ̀kílẹ̀ òsúláìlà àwọn ń bẹ

ọ́sàdélé kò sáàfù títì títì náà bá dé ó kọjá bẹ́ẹ̀ gbogbo àti fẹ́ kó dàrú ọlọ́mọ kùn ọ lọ́wọ́ Allahumma farik jam'ahum wa shattit shamlahum Allahumma farik jam'ahum wa shattit shamlahum waj'al ète tí wọ́n máa nǹkan ó dàrú ọlọ́ọ̀bá àwọn dàrí lórí àti tóbi ọlọ́ọ̀bá fi ọlọ́ọ̀bá fi كما صليت على إبراهيم وعلى آل إبراهيم وبارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد عباد الله إن الله يأمر بالعدل والإحسان وإيتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي يعظكم